lẹ́ ya wa. ẹ ah, ọmọ ẹ eh, wo. má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. léèyàn bá sì rí ó ti di dandan kéèyàn sọ ohun tó bá fẹ́ la bíi ohun tí ó di bí ọ̀la tí wọ́n máa pé à ìyá yìí ń gbò sí mọ́ ò ṣe sọ fún mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ẹ lọ́wọ́ sórí ìrìn tó ń rìn mo fẹ́ kó o dínkù toréwu ń bẹ lóko alóńgẹ́. màmá gbogbo nǹkan tẹ̀ ń sọ ohun òye mi gbogbo ọ̀rọ̀ yín òye mi dákun irú rìn wo bóyá kẹ́ ẹ láàyè mi ṣe mọ̀ pé làáhàn mi ni bàtà ń ké lóòtú fẹ̀ ẹ dákun kò yé mi. ó ní òye ó yé o sì yé mi irú rìn wo ni wàá mọ̀ tó rìn ó léwu ó léwu ó sì lè kó bá ọ ṣùgbọ́n kó tó di pé yóò kó bá ọ ńlá ni ká ṣàlàyé fún wọn má bínú o ló ti gbọ́. ìyá ìyá ah. ẹ ní sùúrù ẹ dákun ẹ mọ lọ ẹ dákun kí ni kàn nínú nǹkan mi kí n ti yín nínú ọ̀rọ̀ mi o ẹ dákun yá mélòó lẹ ti á bá wí nínú àwọn ọmọ tí yín kí lọ́kàn inú ọ̀rọ̀ ayé mi kẹ́ tó máa ṣàyẹ àyọjú ràn sínú ọ̀rọ̀ mi àbí kí nìkan tó kàn inú nínú tí ó kàn yín ná à kí ló dé ganan. bí mo ṣe ṣàlàyé ohun tí mo rí ohun mo ti jẹ̀bi. ah ẹ jẹ̀bi ẹ jẹ̀bi lónìí gidi gan sẹ́bẹ̀ lẹ́ẹ̀mọkọ mi jágilégbò bóyá kẹrè lọ bá kẹ ẹ wá sọ fún un pé kó fún yín lóògùn àyọnusọ tó bá àyọnusọ yín pọ̀ kẹ tó rí jáǹkú bí àrìmọ́lẹ̀ tapo sí sí ọ. kẹ́ni. ọmọ pé bọ́mọ bá jọ ṣòkòtò yọ ọjọ́ kejì pa má fẹnu kọ. ẹ dákun ilé fẹnu kọ ẹ dákun ẹ fi ń lẹ̀ rádaràda kí ni nǹkan tó ṣe akànyìn ganan sí ọ ìsọkúsọ bẹ́ẹ̀ máa gbọ́rọ̀. ẹ máa gbà mí mo máa máma jẹ máma jẹ ń sọ̀rọ̀ sọ ẹ máa gbà mí èmi ní kinní tó ní kùkù lẹ́yìn bí èyí wọ́n fi ń káàdì ẹ̀ èmi lọ́ọ́ gbàgà bí àṣírò àgádágodo tí ń bú ah, má bínú o mọ̀ ṣe ọ ọlọ́ọ̀ni jẹ́ pé ó tó yí ọ àmọ́ gbà tí ọba yọ sí kọ́ má bọ̀ lọ́wọ́ rẹ̀ kásìkò má lọ. ooo.